ومن يوت الحكمة وقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت رأيكياتي جفوان الفاوى ذا ألفاوى ألفاوى أسواجوا النبي محمد صلى الله عليه وسلم ìtọ́lọ́n kuma bá nábi náà kọwọ́ rárí rẹ̀ tàwọn sọ́ọ́bà rẹ̀ ìtẹ́lọ́wọ́ bá kúsànú àwọn náà tàwọn bí wa tàwọn alfáwa tàwọn ọ̀gáwà àti àwọn jama lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lẹ́gbà ọlọ́mọdé sànú wa láti ọkẹ́ àmọ́ kíra dáa fi fi kan ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ àwọn akáró òjìrè ọ̀pọ̀lọpọ̀ bí tíbí àti wọ̀wọ́ lájú náà ni pààrọ̀ àdúrà àti bí àdíkèrí ìkánpé ní láti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n kọ́ wa sàfárẹ́ sàárẹ̀ àfáwọn sàlàyé fún wa ọ̀gbọ́yí kí là ń kí ládùá náà àdéhé àgbọ́lóhùn jẹ́mù ìbáyìí ìsìkára jẹ́mù òdìkèrí kí là ń kí ládùá náà bó láti máa ṣe àdúgbò láti máa ṣe díkèrí ṣùgbọ́n yẹn wá tí wọ́n yà wọ́n lọ sí wọ́n kọlìdì ìsáàrùdín táwọn bá pàwọn láàyè box ó ní ti pàrẹ̀ ìbọ̀ táwọn bá rí ìjọba ó di wa wallahu ta'ala alam wọn tẹ́ tí ní wọ́n láwọn fún ìpínlẹ̀ wọ́n bá kú sí bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ pẹ̀lú wa dáàm ẹ̀kọ́ sí à ń kọ́ ní ẹ̀kọ́ tí a fẹ́ ń kọ́ pọ́nká àwọn súrà ńláńlá tó wà ní Qur'an صلوا آيات الكرسي وصور, وصور الإخلاص وصور الأخرى ṣàlàyé bá ń kọ́ sílẹ̀ òṣìláàtì àìkọ́ lọ́ba gbogbo àwọn ṣúra kùránì ìjọba tó ra ìkọlùmọ́ 15 lọ́ba pé fọ́lù ayatul kùrùsí láti bẹ fún ayatul kùrùsí o wọ́sùrù ẹ̀fẹ́láàtì ìkọlùmọ́ bẹ fún sọ́kẹ̀ kú wọ́n láwọ̀ ahad wọ́sùrù rẹ̀ ọkùnrin àtàwọn ṣúra mi gbọ́ láti bẹ kú sí ayatul lọ́lájú àmàrà ayàtọ̀ lọ́lájú ní ayàtọ̀ kù sí o kò ní wà ayàtọ̀ tó sí ẹ̀ ní ọlọ́lá ikú tí ẹ̀rọ lè kí lẹ́ ṣètọ́ ní súnmọ́yà tí jẹ́ fi má ọlọ́run sì yàn lùsọ́kẹ̀yà sílẹ̀ fi má ọlọ́run àti ilẹ̀ fún ọlọ́ba bẹ́ẹ̀ náà ẹni lọ́mọ kí ayàtọ̀ kù sí bẹ́ẹ̀ ní gbogbo òun wọ́n ti gbogbo ó di نعم وقد صح عن النبي صلى الله عليه وسلم تفجير سورة الخلاص كان هذا صلى الله عليه وسلم ولا تجدوا قل هو الله أحد وأنها تعدل لسورة القرآن تسلري وانتدى بالقرآن ففي بخاري من حديث أبي سعيد الخدري رضي الله عنه arígbánu sọ̀hí buhari nínú àdísì dáwà tàbí àgbánu sa'id al-khudri radiyallahu anhu anna rajulan musulmi a rasul islam ya kura ni arákùnrin kan gbọ́ kí arákùnrin kan anna rajulan musulmi a rajulan ya kura arákùnrin kan gbọ́ kí arákùnrin kan ti kúrú huwa allahu ahad فما أصبح مسلما جاء إلى رسول الله صلى الله عليه وسلم فذكر له ذلك له مسلما وقال بجي السلام صلى الله عليه وسلم بعثه أراكم أني كلوا الله جانك جاء وأن رجلا يتعقله أراكم لي أكد فجي كيري كلا وقال له أريك انت فقال رسول الله صلى الله عليه وسلم جنب والذي نفسي بيده كان جميع من بلوبرا إنها لا تعدل ثلث القرآن إن كنت يا أسليدي وانتل القرآن وانتلك القرآن قل والله أحد روى بخاري عن أبي سعيد رضي الله عنه قال قل بعد إمام بخاري قال سيدنا أبي سعيد رضي الله عنه ذلك كان النبي صلى الله عليه وسلم لأصحابه الشيطان صلى الله عليه وسلم أيعجز أحدكم أن يقرأ في القرآن في ليلة في ليل يعني كانوا يوعى قوله يوعى الله عجل لديك وأن تقرأ القرآن لله أعرف لا يوقع لديك وأن تقرأ القرآن جامت عنه القرآن يعني إذا كنت من القرآن استقى ذلك عليهم أليوان آه قلت لي قالوا لي كيوان تبقى القرآن لا لا جدا قالوا عيونا يتحكي بارك يا رسول الله قلت شران قالوا لي سبيع نوا قلت لي سبيع نوا فقال الله واحد الصمد شوف القرآن قلت والله أحد قلت الله صمد أسكني أسردي وانتظر القرآن أهل العلم قد تقدموا في بيان وجه كون هذه السورة عادل في القرآن ما أقول لما نقوى أسمالات هذه مسألة إلى برفوا نبقى بو نسجيك سورة كيس جدي وانتلا في القرآن ذكروا في ذلك أجوبة عديدة لما وعليه أو يتقوى أحسنها ماشي جاي جنوان وروان ما ذكر ما ذكر ما يذكر الشيخ الإسلام ابن تيمية رحمه الله هنا يرى الشيخ الإسلام سوء láàrin tí wáyé من ما ní nínú àwọn tó gbogbo yẹ́ sí bẹ́ẹ̀ òun lè bá àwọn alùsínà ọjọ́ máa dà كما يذكر الشيخ الإسلام ابن تيمية رحمه الله هو الجواب من قبل عن أبي سعيد أبا عباس بن سريج حيث قال

àwọn òfin ẹ̀sí ẹ̀mọ́ sí ni tó àánú Kùránì ní pé òfin àwọn òfin ẹ̀sí ẹ̀mọ́ sí ìfúnfún mìíràn a wà àdúwọ̀wà ẹ̀yìn ìkejì ń bẹ̀ àdéhùn ni àti lérí àdéhùn ẹ̀yìn tí bá ṣe dáadáa mo bá ṣe lóòn bá ṣe dáadáa ẹwà jù náà ẹgbẹ̀rún àyàn àti bàtà yẹn ọ̀dà wà ẹ̀yìn ìlérí tí bá kọ̀ ọ̀sẹ̀ tí bá mùsùlùmínà asma wa sifat ìjákà yòókù òun ni àwọn orúkọ ọlọ́wọ́n ọba àtàwọn síkọ ọlọ́wọ́n ọba wàhálì sóòrọ̀ tó ní jẹ́mọ́ àti asma wa sifat lúwọ́lọ́wọ́ ahad ní wọ́n ń jíwe ẹlẹ́kẹta fún wa ni àwọn orúkọ ọlọ́wọ́n ọba àti kí ni àwọn àròyìn ọlọ́ba al'amru wa nahyi ṣe ṣe kúrìwà àtìwà ẹ̀kẹ́rùn títà àwọn òbí bẹ́ẹ̀ jìnà ẹlẹ́mùtí láàpọ̀ òfúfú àwọn kòránì ìfihàn láàkejì bò náà ni nípa alwa'ad walwa'id àwọn àdéhùn ẹgbẹ́ sí dáadáa yẹn o ẹgbẹ̀rún ayẹyìn ẹ̀fẹ́ yóò da láàrin yóò jẹ́ bíi jẹ́nà ẹ̀fọ́ ọ̀tún tó bá yín ẹ̀fọ́ bọ́ lórí ẹ̀kọ́ àṣàrà òjòbí mẹ́tẹ́mẹ́ná ẹ̀yìn tí a bá kọ́ sí ẹ̀sẹ̀ dáadáa àtúntàn yóò burú ẹ̀jẹ̀ ìyà àtúntàn yóò àwọn orúkọ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala àwọn àmì ọlọ́wọ́ ọba tàwọn sífà rẹ̀ ìṣúra yìí oníwájú láì fẹ́ kọ́ sísọ ọlọ́ọ̀ba àwọn ìròyìn ọlọ́ọ̀ba lọ́nà kí wọ́n gbọ́n sí láyé fọlọ́ ara ṣẹ́ẹ̀kù islam ìlú tẹ́míà nánu ṣẹ́ẹ̀kù fi gbá pé ẹ̀yìn akẹ́kọ̀ọ́ wọn bá wà áhàd ṣẹ́ẹ̀kù kú wọn bá wà áhàd káàdì lè sí kùrán tí wọ́n ti déédéé wọn tó sọ̀rọ̀ kùrán lam yẹ́ndàm min zalika lọ مع أنها مكتفى بتلاوتها ثلاث مرات على ثلاث القرآن شيء زاد يوان ربيو واني إلي يوجد كده كاريو بدي الجوامع تعاوت لدي القرآن أنا كيف كنت أتمنى أفهم القرآن في أتكلم القرآن أفهم القرآن قولي لا أنها يكتفي بتلاوتها بتو ní kẹtìláwà rẹ̀ lọ́dọ̀ mara tí ó bẹ̀ta an ti bá dùn ƙoran ó sì dí wá káyẹ̀ bí ƙoran ní kò sọ́sí olùsọ́ bẹ̀tàrí kàkúrìyà sálàfàn yóò kúrò ìdá kúrìyà alkùrán kúlò إلا مرة واحدة كما كتبت في المصحف الله أكبر قال أم وايك أو السف وكاتم كروهني كما تقول الله ولا متاع كما القرآن لك الصوف قل ذكران كما قلت في الصوف كان لهم في القرآن àwọn èèyàn yìí mọ́ tó wá àwọn èèyàn yìí ṣáǹkà yàtí lọ́bí olókù ní ti kọ́lá mẹ́ta àwọn ọmọ àti níbi ẹjọ́ ìpínlẹ̀ fún wọn ni àríwá àbí wọ́n tẹ̀lé ìtàlẹ́ nínú wí báyìí lọ sí de fìdáwò ni wọ́n lọ sí fìdáwò yẹn wọ́n ní kẹ́lì fi kàyà sí wọ́n kàyà wọ́n dìbì ìbínú kọ̀ọ̀kan ó mọ̀ sí ọmọ mẹ́ta níta àrí àjọ ọgbọ́n àti mẹ́rin báyìí wọ́n tó láǹkà àwọn aláàjì nípa rẹ̀ dáadáa wọ́n láyé mi gbé inú wọn pé ìsìnkú àmẹ́rin ló wà láwọ̀ àádú aláwọ̀ tó tó ilé ìwò fẹ́ fara mẹ́yìn kí ọ ti fi ọmọ tó dé àdúrà ìtura ní islam sọ pé ìgbà sàdúrà ní akúsímẹ́sà ìgbà sàdúrà ní kẹsàdúrà pọ̀ kẹsọ̀rọ̀ gbọ́dọ̀ náà tó lọ sí ìṣẹ̀lẹ̀ ẹ̀fẹ̀ àdúrà sọ̀rọ̀ kẹsàdúrà kí kọ́lọ́ sí ní kọ́lọ́ wa rí kí á ah, nǹkan yẹn kò yẹ yín kọ́lọ́ fi ti àbúrú bá nù ìgbà sàdúrà kọ́lọ́ bá yín tó gbẹ̀nu àdínà nígbà ní ìṣọ̀nà bí i ọ̀dà máa ń sàbíkà ní ẹgbẹ́ ní ìṣẹ̀lẹ̀ tó máa fi ọ̀pọ̀lọpọ̀ nù ọdún tó ti jọba tó máa jẹ́ tó jọba tó jọba tó jọba tó jọba bíyọ ọ̀la àpẹrù bóyọ lọ́wọ́ olùgbé ìlú lọ ẹ̀ma sí ẹ̀ma ó díye tó ilé ìrìn àlẹ́bí tó máa fún àṣẹlẹ̀ sílẹ̀ láyé kó máa ti nǹkan ní mẹ́ta mẹ́ta kó máa ti sọ̀rọ̀ ní mẹ́ta mẹ́ta ìlú yóò fà á ń kọ́ والله تعالى أعلم نعم ọlọ́run sọ àwọn àwọn ìjọ àwọn àpapọ̀ta àti ẹni ó jà ní tí wọ́n gbé níbi mò bínú mò bínú ìjọ yìí so àwọn ilé wọ́n láwọn gbọ́rí wọ́n sì jẹ́ mú wá ní ìtìwà àpapọ̀ ìgbọ́n ṣùgbọ́n mo gbogbo lọ ní wọ́n wá náà ṣíwá lórí ẹ̀ tọ́ èmi lè máa bí ọdún bí ọdún bí ọdún máa kọ pátá ọmọ káyà àti ọmọ sí mo gbé nǹkan kan àti bí gbèrè mo gbé nìkan ní ọmọ kan àti àti rí ìdó ìhàrá dúró kìkà ọ̀ ṣẹ́kọ̀ọ́ nǹkan kan kò kìkà rẹ̀ ọmọ kanú wa ọ̀

ولكن أما إذا قرأت قل هو الله أحد كيف تقول هو الله أحد منفردا بدونك تقرأ ثلاث مرات تبان كلمة وأكثر من ذلك من قرأ لفلاء من العدل ما يعدل ثلث القرآن أنت بقى يقول هذا بقى هذا وبنت القرآن ولا تعدل شيء يعدل يكون من غير جنسي وانا جنسي بي قرآن كمين كيف تقول بي القرآن نفسه هذا قلت طبعا القرآن أتبقى كل هذا جدا عراو كمين باين انتا كلامه ورسيه السلام تتبقى عليه قبانه ثم عند الحادث مش مشتملة على ذكر فضائل السبر والخواب على من ترعها كثير إلينا عواء حديث ìpẹ́bọ lórí àwọn ọlá tí bí kọ́ wọn súrà àtẹ̀sí gbẹ́mí tó dúpá pé pọ̀ àdínlọ́tùmínà aláyàkàlómi dáàf àmọ́ pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ọ̀bọ̀n bí kí wọ́n lẹ̀ ọ̀pọ̀ àdínlẹ̀ láyé àwọn tàbí ọ̀n ìfọ́sílẹ̀ ní pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní kí wọ́n àtúbáwò tàbí ọ̀n ọmọ fífẹ́ ọmọ fífẹ́ ọmọ fífẹ́ ọmọ fífẹ́ ọmọ ọmọ fífẹ́ láwọn afẹ́nìkọ́ wọn rúkú àwọn yẹn fún wọn wọ́n kọ́ wọn àwọn ọkọ̀ wọn dá fún wọn ìdíjìká wọ́n máa gbé ọlá fún ìṣẹ́nu Qur'an wọ́n yẹn fún ọdún fífún wọn wọ́n fi bá wọn wọ́n pa Qur'an wọ́n yẹn fi kọ́ wọn sí àwọn kan ní ọlá wọ́n fi sí ọjọ́ báyìí ọjọ́ báyìí wọ́n fi sí ọjọ́ báyìí

ní kọ́kọ́ kókó kó dọ̀ọ́if wọ́n yẹ kó dọ̀ irọ́ kó tóbi sẹlẹ̀ ìdílé kọ́ ọmọ ìdílé kọ́ tóbi sẹlẹ̀ àbí kọ́kọ́ àbí ìdílé kọ́ rẹ̀ mọ̀ ìdílé kọ́ ní dọ̀ọ́f ìdílé kọ́ ọmọ ìdílé kọ́ rẹ̀ ìdílé kọ́ ọmọ ìdílé kọ́ tó ń jẹ dọ̀ọ́if náà dọ̀ọ́if náà kọ́ àwọn akíkọ́ àmà mọ̀ọ́dọ̀ mọ̀ọ́dọ̀ wọn kó bí wa ilé yóò ti di dára mọ̀ọ́dọ́ òní wọ́n ti pèrè kíni àwọn ohun lọ́dà àwọ̀ wọ́n ti di àwọn abẹ́gbẹ̀gbẹ̀ nìkan ẹgbẹ́ ẹ̀rọ ẹ̀kẹ́wọ̀n ẹgbẹ́ ẹ̀rọ ẹgbẹ́ ẹ̀rọ kíra ìmẹ́mù máàlìkì ìmẹ́mù kẹwàrá yìí láti mú inú sọ́mà iraq dẹ́rù dọ́rọ̀ ọ̀bẹ̀ ó lè máa ti iraq ní ilé ẹgbẹ́ kíra ìgbẹ́ ẹ̀rọ رياح بن العزيز من مدينة شبا حديث من شبا من بلاوكا ويرجع من عراق ماء في عراق قلتو البونكا قلت بيكون واجب قلت عزيز حديث هو ذلك مدينة لبا نجس شبا يرجع من عراق دار الدراب دعا قلوا درب العراق من البان عربي براعن ni don kodi kun wajibi kun yayin ọlọ́ọ̀bá kó sànù wa ní pé ọlọ́ọ̀bá sànù wọ̀ tààlà ìjọ ọlọ́ọ̀bá tó kúta sí mùsùlùmí ọlọ́ọ̀bá máa ṣáàjì ìsìlámù ó jẹ ìwé táwọn èèyàn fi fún àdéhùn ó bí abdulkarim bin awuja bí awuja bin alukarim ó tó ń fún àdéhùn tí wọ́n fi pa ní ẹ̀mú mi nípa rẹ̀ ní kí wọ́n pa ni ó ìdílé yẹn ṣe pa ni ẹ̀ pa ó ní màá fẹ́ pa ó ní à ó ní ọ̀dáàtú arbáàtú aláàfà àdífẹ̀n olóhun 4,000 hàní halaltu fi alharamu haramtu fi alhalal wajjal bain almuslimin olóhun 1,000 adif mo sọ haramu di halali mo sọ halali di haramu mo àwọn musulmi bá kìláyé ní gbogbo ayé náà musulmi lò musulmi lò bá kìláyé ó yẹ àwọn ọlọ́run olùgbà gbáàdìgbáàdì gbogbo ilé ìrọ̀lẹ̀ ara wọ́n ti gírì ilé àníta wọlé ẹ̀ka awọ ara yìí ó ní àwọn abẹ́ tẹ́sì kan gbáàdìgbáàdì nù náà títọ̀ yẹn ti jà wọn títọ̀ yẹn wọlé wọn àjára ó ti ń gbọ́ ọjọ́ bàmí ara rẹ̀ tẹ́ gírì káì ilé ọba mu wọn kó bá kan fún alẹ́sàn rẹ̀ ọlọ́ba gbígbé ojú táwọn tó kà á lè fò bí wọ́n rí àwọn ẹ̀kẹ́ tí wọ́n kọ́ yẹn nípa àgbègbè ló lọ lójú àǹtí sọ̀rọ̀ tó ṣe ọba ayé gan ní kí wọ́n fi lè rọ ọ̀pọ̀ bọ́ọ̀lù lè ọ̀la ìlú ìlú ọ̀sẹ̀ àbọ̀ náà ìrọ́nà mi máa pa ìdí ọlọ́run kó bá sọ àti ìwọ̀n ọba báyọ̀ iná fi hà náà hó wa kí ẹ̀dùn náà lọ sílẹ̀ nínú ẹ̀ yìí pé rọ́ọ̀nì rọ́ọ̀nì ìdí pé báyìí wípé ní hadith wípé ní wàhí wọ́n pé kí ni mọ̀ọ́dọ̀ lọ́hùn بهذا فإنه يتحقق على المسلم تحقق في محركة الصحيح في ذلك إلى الجديد جورانيا يتحقق الاتفاق على المسلم تحرى قوام كل كل كل التحري معرفة الصحيح مثل ذلك في القوى الصحيح في بطن الطرف السبحانه بالسؤال بسؤال العلم وما بذوى وطن من قارئ ومدارسه الاقتصاد اسماء وجه خاص لكلمة حديث على ابن كيم رحمه الله عفوا ابن كيم رحمه الله أصبح في كتابه من نار منيف في الصحيح والضعيف هو بلى تنجو نقرأ من حديث تنجو حديث كلا فيها بقول من أي أي حديث موضوع أي أحاديث موضوعة جاوين إنما حديث كما بيروني ذكر فدائل السور والثواب من كرع كذا فإن أجره كذا ونموا والله تنبقى سورة أدوا وهو يستجمع فهو سورة من كرع من ذلك باي من كرع كذا من ذلك سورة باي أجره كذا أدفنا باي أو كي كلمة كاتف ba na wankan da biyu da kwanar kwanar wankan da kisa katifu جاء في التين هو باع كل عام سمية الذين كرهوا الإسلام بلا ودولة هذا باع كل عام سمية مو في كان يسمعونه مو في كان يسمعونه أودي يبقى لين سيدي كمان كيكينا وما إلى ذلك هذا ما سبحانه ولا ما ولا طلع من الإسلام فإن عجبه قرأ من أول سورة القرآن إلى آخر من أقرأ ذلك القرآن ذلك القرآن ذلك الثعلبي وواهدي في أول كل سورة ربع سوى فعلبي ما صلبوا بربو سورة ما شري ما شري mọ̀tí nìyẹn àmọ́ mọ̀ ń pa báwò dúdú rẹ̀ bí i pé òun ló ṣe ìṣẹ́ tó ti àwọn ní gbogbo tó ṣe báwọn àpáàtì ààrẹ ìṣẹ́ wọn amma tafsiri to ka shafi shafi ne lẹ́lẹ́lẹ́ lọ́wọ́ ti wuta ẹ̀yìn wọ́n yóò ní don ni ka shafi wọ́n ni ka shafi ó ní wuta nígbà àwọn tafsiri yẹn yóò fẹ́ ni nípa ọ̀rọ̀ náhù ọ̀rọ̀ náhù nípa tafsiri Qur'an ó zama sí bí ọ̀gá yìí àmì mọ̀ sí àkíkà burúkú ni wọ́n wo náhù rẹ̀ wọ́n bọ̀ nínú pàǹtẹ̀ẹ́ mọ̀tẹ́lílà rẹ̀ ni ó bí yé wa àtúkọ́lọ̀ ọ̀kú sànú èèyàn ni ó yà wọn fara máa ń sèkì ti áàfin bá nípa rẹ̀ قال عبد الله بن مبارك أظن جنادك ودعوها عبد الله فكني عبد الله بن مبارك قال بان يخصنني وقال أظن جنادك عمل جنادك الذين كرهوا الزنا وزن زنديكو أنا ما بعرف زنديكو زنديكو زنديكو alam musu dik zindiku yi jamuwa nisan zanadik àwọn zanadik ne alazin da kawo islam dinan wa daula àwọn kawo da islam jani wani da islam jani àwọn ọ̀rọ̀ kíkẹ́ ẹ̀mẹ̀gbẹ́ ọ̀rọ̀ yẹ bọ́lá káìmù nígbà tí ẹni nígbà tó mẹ́rin pẹ̀lẹ́ ayẹrẹ ọlọ́run sí àkálẹ́bùkọ́ àdéhùn pé ayà níbi náà سافت في سافت سبيل جنوه مثل عتيق ورقى رقاتين عند مقام إبراهيم في ọkọ̀ ojú ìrìnàbí inú oṣù tàwáfù lóluwà ilẹ̀ méjì ó rẹ̀ ṣẹlẹ́kà méjì ní mùsùlùmí Ibrahim kẹ́ìlá wọ́n gbé ayé mùsùlùmí ẹ̀jẹ̀ ìmọ̀jẹ́jì ọkọ̀ ojú omi ẹ̀jẹ̀ aláàkí àti ẹ̀jẹ̀ tó ti tàwáfù lóluwà lẹ́bẹ̀ẹ́jì fáìn wọ́n mú ìdílé mi ò lè fi ṣe àáfù. lẹ́yìn náà wá sí wá sí rẹ́kà méjì ní ọmọ Ibrahim ọmọ Ibrahim ò sí ti wá ọmọ Ibrahim na ó sọ pé tó bá ti bá mẹ́bí fún ara Ibrahim Ibrahim àwọn mọ̀kámà Ibrahim kọ́ ó di wa mọ̀kámà Ibrahim kọ́ ó di wa ọlọ́wọ́ kó bá ti máa fọ́ ìsìn àwọn náà lọ́kọ́ bá fọ́ náà والذي ذلك وضعوا عوام ذنب وهو والذي صح في أحاديث السور عوام يقوان عوام حديث وضع مصطفى حديث السور الفاتحة في الكتاب حديث الفاتحة فاتحة أخرجه أنه لم ينزل في توراة ولا في الإنجيل ولا في الزبور مثله لأنه التوراة لأنه إنجيل لأنه الزبور بعد البقرة وآل إمران أنهما لا روان àwọn méjì àwọn náà ni okùn méjì ńláńlá àwọn méjì alìmọ̀rán àti ìpàdà bí i sí ayatul kùrùsí o ìṣàbí ìṣàbí kùrùsí o àná sí ayil kùrán òun náà ni ọ̀ká gbogbo àwọn àyà kùrán àti àyàtí ni min áfẹ́rẹ́ suratul Baqara ti àwọn àyà méjì fún kùrùsí Baqara amúnà rasul ma wọn lè mi rabbi mun kára wọn ma fi yẹ kàtàkà láti méjì fẹ́ ìdí fúnlá lálẹ́ jọyìn مثل سورة البقرة لا تقرأ في البيت يحبها الشيطان الشيطان لك شيطان اسمه يستجوب شو حكم له ولي صحيح وعليه ذكر آيات في أول سورة الكاف الآية ما تبقى من سورة الكاف ذكر عفوا من في الدجال يقول لك أمر لكم في الدجال وعليه ذكر هو الله أحد أنا أعتاد في القرآن يقول الله أحد تجد القرآن في القرآن ولم يسع في فداء سورة ما صلح بها ومن لم يسع ومن لم يسع في فداء سورة ما صاح فيها وفي سورة للنواع ولم يسع القرآن في سورة بعديد معاذتين بعديد قوة الله هذا في تنقل الناس أنهما لا ما تعوض المتعوضتين بمثله ẹni kankan sílẹ̀ ní sọ náà bá ju àwọn ti súra méjì yìí kọlu o angela àríyá àyà tó ń lè ní ara mi tó hún nà pé ọlọ́run sàwọn àyà sílẹ̀ ọ̀rọ̀ àyà kan kọ̀ọ̀kan fún mi lórí rẹ̀ fún makara àlẹ́yìn náà kíkúrú ọlọ́kùnrin àti náà wọ́n lè ọkùnrin ọkùnrin wọ́n lè ìṣòwàr wọ́n lè àádìí àdìí náà nínú àwọn àdìí wọ̀nyí o وما دونها أكثر من فيسها تقوم بحسب الزمن ليسي إذا زلزلت الأرض هذا نصف القرآن هنا تجد وحفظ القرآن تجد صلاة تجد هو الله عز وجل بعد يقول يا أيها القرافرون أذكر لكم تعدل اتبع القرآن هو ناس تجد وانت القرآن وعدل تبارك الذي بيده الملك هي منجية من عذاب القبر في الله يكون بها عاري المسائل حدث لي بعد يعني قول من قرأ سورة القضاء عوت ثواب القضاء يقول سورة باي باي باي سورة باي موضوعة على رسولهم وقالوا مثلا وقد اقترف بوعدها وعدها عوضوا فوق مجيوه قال قصدت أن تسأل الناس بالقرآن عن غيره يقول كم يقول أمير يقول كم كم يبيك القرآن قال ابن بنيمة يقول ملاك من القرآن ثم ما رمي أني أني قصدت ابن كبير يقول أن أسأل الناس به يقول كم يبيك القرآن عن غيره قال بعض الجهال واضعين في هذا النوع àwọn àwọn ará ìgbàtàbí inú àwọn ohun àdífì àwọn tó pé bẹ́ẹ̀nù náàbùgbò lè rọ̀sùn sí dáadágbò àlè wọ́n rẹ̀ bá àlébìjì fún òun ni náàbù náàbùgbò lè rọ̀sùn àwọn púrọ̀ fún ànẹ́bì náà púrọ̀ mọ́ ànẹ́bì ẹ̀ púrọ̀ mọ́ yàn sí ní ọ̀dá ọmọdé yàn púrọ̀ mọ́ yàn sí alájẹ́ àwọn ọjọ́ àlọ́lọ́la àwọn púrọ̀ fún wọn kòdì wọ́n jọ gbọ́dọ̀ láǹkà náà fáwọn ẹjọba ọlọ́wọ́ kò fi ń gbọ́ ọ̀pọ̀ mẹ́rin sí lọ́la lọ́la ọ̀la bí gbọ́ ọ̀la ṣáìdì Ráàbẹ̀ ẹlẹ́gbẹ̀ fọ́rọ̀ tó lọ, ọjọ́ ìwọ́n ni, ẹgbẹ́ ìlànà ìjàre ẹgbẹ́ ìjàre. Ẹ̀sọ́, ìjìnà ìjàre akwai ba zuwa kuma jawa wajen yi kuma ni na hannu na biyu da an kafa nabi ne bala na biyu wa alai a kurma nabi ɗan biyu ne ke in da omen kuma ba alai ya mutu amidan in yanzu kuma mu nabi na gaba kuma kuma a wọn kuma kuma biyu ne so جاء نونا قال النبي صلى الله عليه وسلم ذلك أنا أنا أن محمد بشر بشر ضد الله كنا نقول عن كرة كان بي لين أو كرة من النبي صلى الله عليه وسلم أو عزيز شيء من كتب عليه متعمدا فهوي كل ذلك أسلام الدين في بروتو طبعا تعالى تقرأ ما كنا يا يا بن معين أتكلم عمر بن عمر هم يجوا ما يا يا بن عمر

lọ́gbọ́gbọ́n lọ pé a mọ̀ náà bẹ̀rẹ̀ mẹ́bí bẹ̀rẹ̀ òní òun bá ní ìgbọ́rí ìgbọ́rí ìgbọ́rí mẹ́ta arákùnrin wa parí ọ̀rọ̀ rẹ̀ wà kò tẹ̀lé ọ̀pọ̀ wa ìlú ni amadu na ambi ọ̀rẹ́ mi ni yahya bin ma'in àdìsí orí yẹn àgbọ́rí ìlà mi jẹ́ àbáwá ó ní fẹ́lẹ̀ máa asma anna ahmed ahmed ahmed wà tí kàkà tù bá nìkan yọ olódi pẹ́ tí mo mọ gbọ́ kó pè ọ́ dé ní ahmed bin ahmed bin muhammad bin ahmed bin ahmed kọ́lẹ̀ arabtu isa ìfúkà ara ahmed bin ahmed àwọn ahmed bin ahmed bin ahmed sixty sixty ahmed bin ahmed bin ahmed wọ́n ní ahmed bin ahmed tiẹ̀ nu lẹ́wọ̀ ahmed bin ahmed. ìtọ́láyàdé tó ní ẹ̀yà ọlọ́ọ̀bà mọ́sọ̀wánú عليه وساك هو عند الشديد ولا جاي زما بي ان تكو بان بان كو جوانا بي او وانو ان دري لات من تيوجي هي انتهى كلام ابن القيم رحمه الله رد كلمة بعد كبار وربعته ومما ينبغي أن يعلم أنه لا كلمة قارئ هنا عندك أن كل القرآن مع لعاب السور وغيرها يختلف اختلاف حال التالي ìtìlẹ́ta suwar àwọn aláàdínmí táwọn ọlọ́pìdínmí ní Qur'an àwọn súnmọ́ àwọn yàtọ̀ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti ṣẹlẹ̀ àwọn bí ìtìtì ìṣòro àti ìṣẹlẹ̀ lọ àkìrá àti ìbìtìtì gbọ́ ìwọ̀n ṣe tí kò ṣe púpọ̀ wọ́n tó ti kúwa náà tó ti yòókù àti náà láwọn ẹni náà tó ti kú olórònú ó lájọ tí kò aláàtọ̀ ìwọ̀n tí òun mú ti lọ ó di ẹwà ẹni قضية نعم أفضل من كلاب بلا تدبر أفضل لا بلا تدبر لا ينظر أن يكون عاد بعض الناس في القراءة بالصور وما يساحبهم حال القراءة من الخشوع والتدبر والتفاهم بكلام الله وعبد الصادق لا عمل به خير وأفضل من حال غيرهم مما ليس كذلك جوي لمن في القرآن وهل يكون حال الضرب الناس يعني في دول القرآن كانوا سواء وما صاحبهم أتجوا من الله حال القراءة لكم من الخصوص كل حال الله ذكر القرآن يعني وتجد تقولون وتفهم الله كلام الله كما صرف دلول البيتين دل الله سبحانه وتعالى على عمل بذلك كي يبقى لهم حجتهم خيرا أدور وأفضل من حال غيرهم ممن ليس قدرهم فيه وإن كان صور التي تكراوى أو لا أفضل وسبحانه كيه يقول الله أبعاد بذي مثل ما تنز ما تقول إنا أتينا قولي بعض تقول الله نبي من نبينا عبدالي أنا سأقول ناس يسمون نسي لا يسمون نسي لا يسمون نسي لا يسمون نسي لا يسمون náà ó yà wọ́n fún ìgbà tí a fa ọ̀tí àpàdé àti ìdánwò yọ ẹ̀ náà mo ní ẹni bá ké ìdíje ké tí wọ́n ti kọnu kọ́ àrùn ìjọba tí àyà mẹ́wàá kú pẹ̀lú rò aláwọ̀ bèrè lórí ẹ̀yà bí ẹ̀wọ̀ ọ̀rọ̀ mi ọ̀tí ọlọ́run jọ ẹ̀ kúrà ibi tí kò tó tó gbà wọn ibi tí kò kára ní sá pé ó máa ti sá àlò ọjọ́ tí máa máa ti ó di yíwa ń bá fúnra yíwa وإن كان الصوت التي يقرأها أو لا أفضل فإن الإنسان واحد يختلف عاله ينجحون على كان في هذا السلام يفعل عمل مفضول على وجه كامل فيقول أفضل من سائر الأعمال فاضل بين يوني كذلك قلار مفضول قلار سنكا يقول يشلبه على كوه àmọ́ yóò bọ́ta ń bí ẹgbẹ́ tí ó kàn ní tó bí àwọn ọ̀pọ̀ kí ni ìta àníyàn rẹ̀ kálá sí ọkùnrin islam rahimu allah kálá wa sínú òfin bíbá pé lára bá ní ṣe yóò hó ìdọ́kọ̀ ìkúrúwọ́lọ́wọ́ ahad láwọn àfá mi bí máa ṣe rúkúyà pẹ̀lú kúrúwọ́lọ́wọ́ ahad bọ̀kánà láà bára kàtùn ẹ̀kẹ́ àfi ṣe ṣúra mi ṣe àdúrà nìkíà ní rí àǹfààní kan rí bẹ̀ wọ̀yẹ̀kó lẹ́yìn ṣẹ̀kú wọ́n lọ́wọ́ àdùn بكل أحد وكل أحد الله أكبر شو سلام أمر وري كل بعد ما يوم واني ويقول يبقى ليس كل والله أحد بكل الله أحد من كل أحد في الدنيا جاء كل أحد في الدنيا ìgbàlá náà ní ìsìlá ìsìlá ara ọ̀ wọ́n tó kí kí tó dùn wọ́n tó kí kí wọ́n lọ́wọ́ ìṣẹ́jú ní kí àkóhùn nìkan láti lé kúrú sí ọmọ ìfúyà láwà àdúgbà àwọn ọmọ ìlàbí ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ lábàkàrẹ̀ sí alábàkàrẹ̀ fún ó di yíwa olùwàwò sí aláàrẹ̀ عندما اختلف أكثر آتين قراءتين مع أن القرآن المقروء واحدة هذا كي ويتجف سلاما يبقى قراءة من يجي هو يتجف سلاما هذه اختلاف ما كان بالقلب ومن السلة وإخلاص دبر ويقين ورد والخشوع الله أكبر فنقلي أنك بالقلب الوكا من السلة كله جد نوكا وخلاف هتكتما تكبر في رنوسي ويقين بالقلب بجاني ورقبة عسيني وسان ولوبة والخشوع عسيكايا يا لوبة والله نعمل جي ولوبة نعمل أن يوفقنا وإياكم في الواسع ومتعينا لتحقيق ذلك لازم موسى لازم نقول دول القرآن طبعا كده بعد كده قالوا نسي وأصل القيام بفلك ما يقول كده هو تبارك وتعالى وإخراجه موفق لكل خير ما أصل هذا الذي تقول قلنا لما فيه سكن جدادا باسك بيولي لا يترك يابا ولا القرآن الكريم ولا لا إله إلا الله والسلام عليكم ورحمة الله وبركاته